الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين آه، أدوك الله لهم اللهم شاف عليكم كاتي جفون أقاوى النبوة محمد صلى الله عليه وسلم شبا وراء لي أو صحابة النبي وأدور يبنتم من تليلنا النبي ناح دجال قيامة ìwà ọ̀dàkùn ayọ̀ àwa náà kó nínú òjò olóríire yìí o Allahumma amin. òní yìí ni ọjọ́ àtàlátà ń jẹ́ 29 nínú oṣù ṣàbán òní tá à ń sọ̀rọ̀ yìí òun ní kíni àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tún lélẹ̀ yìí náà bá wa láyé ọlọ́mọsáàjì àti púpọ̀ rẹ̀. twenty nine ṣàbáàn káwá ṣàlàyé ẹlẹ́sìn yìí ń pẹ́ twenty nine ṣàbáàn yìí ọjọ́run ilẹ̀ ẹjọ́ náà tó bá sú ní gbogbo mùsùlùmí ayé ni wọ́n gbọ́dọ̀ wo ṣé oṣù yọ bóyá káwọn gbáwẹ̀ lọ́la àbáwọn ò ní gbáwẹ̀ mo ti rí nu látọjú ayé anábùa Muhammad sallallahu alaihi wasallam àṣìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Supreme Council for Islamic Affairs ní Nàìjíríà àwọn ọlọ́run pè láláṣẹ wa ní mùsùlùmí Nàìjíríà lábẹ́ bàbá wa the Sultan of Sokoto, Hafizahullah Ta'ala. Àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jọ wà níbẹ̀. Sultan of Sokoto ni pírẹ́sidẹ́ǹtì, Yorùbá ni vice pírẹ́sidẹ́ǹtì Sultan o. Rí ní ọba máa sọ̀rọ̀ kọ́ máa sọ ọ́ délẹ̀ o. Yorùbá bàbá wa kan mo gbàgbé kọ́ wọn nílẹ̀ Yorùbá yìí ó sì ṣẹ̀ṣẹ̀ àwọn lẹ́lẹ́kẹta wọn ní isotọ́nù ti jẹ́ pẹ́sidẹ́ǹtì o yóò ní báìsì méjì vice president kan lẹ̀ Yorùbá vice president kan ní Bọ̀rọ̀nù ọba Bọ̀rọ̀nù èyí náà ẹ dákun ẹ mẹjọ á fi òṣèlú bo ẹ̀sìn o sèǹtẹ̀yìn ọgbà ń bẹ̀ o ẹ má tẹ̀lé haúsá kí wọ́n ní ọ o ṣe ọlọ́run ni wọ́n ní ọ̀tẹ̀lé àwọn bàbá yìí ti gbìn wọ́n ti gbìyànjú tó lẹ́tún pé wọ́n ó ṣe secretary general supreme council yìí láti bẹ̀ wọ́n ti dálẹ̀ yorùbá ní ìjẹ́ yẹnni pé engine engine room supreme council jẹ́ǹgbọ́ bá máa jẹ́ǹpẹ̀ ní secretary general engine room supreme council gan-an jọ́ mélòó làwọn bàbá àgbàlagbà àwọn ọba yọ̀ọ̀ráyé ẹ̀yàn jẹ́ secretary general náà ní ẹ́ńjìnì supreme council ńjọ wọn ti dá supreme council nàìjíríà lẹ ọmọ yorùbá ní jẹ́ secretary general ní ọbẹ̀ ọlọ́run má mú òṣèlú apc pdp má fi bọnú ẹ̀sìn o kò pé kò pé rẹ o ló wù fọlọ́run àmọ́bẹ̀ wọn káwa ń lọ o àkànyà síbẹ̀ òun lẹ torí oúnjẹ ẹni tí wọ́n fi bí dúdú bò lójú lọ sí kú lójú rẹ̀ ọlọ́kọ́dé kàfámúná bani ádámà wọlá fọ́mà ànábì ádámà lé ara ń tọ́lọ́hún lè fọ́mà ànábì ádámà lé ní làákàyè nǹkan bá gbé kan fún ọ̀wọ́ náà fi làákàyè rẹ̀ òfin òfin yẹ̀ wò ntẹ̀yìn ọba sì máa ebú yẹn sí ẹni tí ọba mà ló jẹ́ o ọ̀rọ̀ ẹ̀rọ tiẹ̀ tó gbáwẹ̀ wọ́n ń tẹ̀lé haúsá òsì ń bẹ̀ ọ́ àpanupọ̀ gbogbo àwọn olórí mùsùlùmí nàìjíríà ni o kọ́dà ń bi tí wọ́n tún ṣe dáadé wọ́n tún wá ní national moon sighting committee tó bá pọ̀ ń bẹ̀ ọ́ kọ́dà náà àwọn tí ń dàrú yìí náà ń bẹ̀ mẹ́ńbà làwọn náà o àwọn mọ̀ o bí ẹ bá wí jáde àwa mọ̀ ní ẹni ó gbé olù mẹ́ńbà lòun náà nínú national monsighting committee kílẹ̀ tún fẹ́ wọn ó ṣe ń kí ló tún kù ń tẹ̀lé haúsá àtẹ̀lé haúsá mọ́ má gbé òṣèlú bọnú ẹ̀sìn o aláì kò pè rẹ o ọkà bá máa lálùkì àmọ́ o lọ́fẹ́ gbà bẹ́ẹ̀ lọ́fẹ́ gbà bẹ́ẹ̀ tọ́. So, mo ní kí wàá lẹ́sìn wí ìtẹ́sìn wí náà ni àwọn olórí wa wí o alhamdulilah wọ́n ti kéde Supreme Council for Islamic Affairs pé tó bá da lẹ́wọ̀n ní gbogbo mùsùlùmí Nàìjíríà ẹ jáde ẹ lọ wá oṣù bí wọ́n ti wà látọjú ayé anabi sallallahu Supreme Court ní Saudi ni máa kéde bẹ́ẹ̀. àwọn náà ti kéde ní ti Saudi ọtí ẹ kọjá council supreme court the highest court ní Saudi òun ní máa kéde pé ìjọba lọ wá oṣù àwọn náà ti kéde ọlọ́run ti ṣe dáadáa ìjọ kan náà làwọn náà kéde òní náà ni wọ́n ní tó lọ wá náà ní twenty nine ní táwọn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ní bí wọ́n ti ń ṣe é nu tàtòjú ayé ànábì o sọlọ́mọ àwòsàlẹ̀ abdullahi bin umar radiyallahu anhuma ọ̀gá wa àgbà òun lọ gba hadithi náà wá ní tàrọ́ annasu hilal fara'aytuhu وأخبرت النبي صلى الله عليه وسلم فصام وأمر الناس بالصيام ó ní lọ́dún kan àwọn èèyàn ń wá oṣù èmi náà bá wọn wá àjọ ń wá oṣù ládàpọ̀ mbẹ́ o ní ọlọ́run bá bùn lẹ́bùn bò láti rí èmi náà má wíwé mi náà jáde mo lọ bá wọn wo oṣù nítorí ọdún lẹ́nìkan wà á dé nísìnyí ọ̀fẹ́ dàrú mọ́ wa lójú ọ̀pọ̀ síbò ọ̀sibò èmi náà má wíwé mi náà wá rí oṣù yìí jọ náà a mo wá lọ bá nàbí sallallahu alaihi wasallam fa akhbartu nàbíyà mo wá lọ bá nàbí sallallahu alaihi wasallam a èmi abdullahi ibn umar ibn umar mo rí oṣù o anabi lórí onímọ̀rí fasọ́ọ̀mà anabi torí ntí mo ní mo rí oṣù ilé gbàwẹ̀ wà á marọ̀ náà sàbẹ̀sìyà ó sì ní wọn pàṣẹ kí gbogbo èèyàn gbàwẹ̀ abdullahi ibn umar lóhùn lóṣù ilẹ̀ kọ́ tá a fẹ́ kọ́ mbẹ́ kìí ṣe dandan kí wò ó rọ́ṣù kìí ṣe dandan kí èmi orí oṣù bá a bá ti rẹ́ nìkan tó rí tá a sì trọ́ọ̀tì rẹ̀ ó ti tán ẹ má da ẹ̀sìn rú ẹ̀ẹ́n gbogbo àná ọmọ rí ilé haúsá yín èyí kò yẹ káwa náà rí ni lẹ́yìn náà bá rí ọ̀dà àmọ́ ẹ má da ẹ̀sìn rú Ibn Umar nìkan làǹdàgbèrè láì lórí kíni information rẹ̀ sallallahu alaihi wasallam ó ní àkọ́kọ́ sọ́ọ́mà ànábì gbáwẹ̀ fún rẹ̀ wa amara an-nasa bis-siyam ó sì ní wọ́n pàṣẹ kọ́ pàṣẹ gbogbo èèyàn gbáwẹ̀ èmi ò mọ̀ ẹni àtrọ́ọ̀tì ẹni tá a bá trọ́ọ̀tì lálẹ́ pé ó su oṣù olólórí olùwòkè á gba ọ̀rọ̀ òkúrọ̀ o ẹni tá a ti mọ̀ pé rọ́ ní máa pa tẹ́lẹ̀ wọ́n mẹ́lòmíì máa rọ́ ọ̀gbọ́dọ̀ wá dé ní ọ̀rọ̀ oṣù lọ́wọ́ adolódodo lóbi torí náà ara àwọn ẹ̀kọ́ tá a kọ́ mẹ́nìyàn ó tún kẹ́kọ̀ọ́ kan àti máa wí o ìkéde ẹ lọ gbààwẹ̀ kò sí lẹ́nu àfa jàmá kí ni mo wí kò sí lẹ́nu àfa ẹ̀sìn ní ẹ̀sìn ní kìí ṣe kìí ṣe ogún ilé ẹnìkan àá gbà bọ́lọ̀ ń bá ti pè é bá nàbì ti kọ́ wa yẹn lọ. aláṣẹ mùsùlùmí òun lọ́lọ́run fi sẹ́nu ẹ̀ pé ẹgbàá rẹ̀ lọ́la ẹ̀sọ̀dún lọ́la ó ti rí nu láti lẹ̀ ńbẹ náà àdìsí tá a náà àfa àgbà ni Ibn Umar àfa àgbà àfa àgbà tí èsẹ́gbẹ́ gbogbo ẹni ń gbẹrẹ láfa lónìí. àfáàgbà Ibn Umar kò kéde o kò kéde o ẹ̀kọ́ nìyẹn fún wa o wọ́n ní mo lọ bá a láṣẹ ta la láṣẹ mùsùlùmí òun là nẹ́bí sọlọ ta ló pàṣẹ wa amara an-nasa bis-siyam ta ló pàṣẹ ànẹ́bí ló pàṣẹ o àwọn kìnnìyí ó clear enough ní ọba lòfẹ́ ẹnu òun lọ́mọ bá a fa àbároṣù yọ lọ sọ fún kínní yọ lọ sọ fálàṣẹ ìwọ tó o sì sọ fa náà arósù èsè ń tọ́ máa sẹ́ǹdì lórí wọ́sàpù o kí wọn máa torí pé òun fẹ́ gbé aládàpọ̀ tún gbẹ̀sẹ̀ o màá wá sẹ́ǹdì kínní àbí máa fóònù àwọn èèyàn tó gbé wọn ni ń wò yìí oṣù lóde ọ̀hún ọ̀ lọ bá a aláṣẹ mùsùlùmí again ní òbí níta fẹ́ fọ́ọ̀tì supreme council sí wọ́n tún sẹ̀lẹ́kì nọ́mbà àwọn àfáà káàkiri nàìjíríà wípé ẹ pè wọ́n o àwọn àfáà tẹ́ wí fún ni o àbí ẹ lọ lé pálásì emir àbọ́bà ní o tòótọ́ ọ̀nà ẹ dá kéde o ẹni tí ọba mọ̀ o ẹ dá kéde o bàbá yọ consult widely pé sẹ́ẹ̀rí ní Kánò bóòlẹ̀ rí ńlọrin Gombe Ìbàdàn Èkó yóò consult àló ní kọ́mítì National Moon Sighting Committee kí ló tún kù tí yẹn bá lájẹ̀ńdà mi kó kéde báyìí èmi náà fẹ́ jọ̀gá ẹ̀yìn ọba sì gbọ́ lọ́gàá bá a láì jù àmọ́ ò lè ìmpósì ara ẹ̀ lé gbogbo wa lórí nígbà tó lọ́wọ́ ọ̀nìyàn ẹ̀yìn ọlọ́run bá yàn nìkan ni yóò máa jó lórí gbogbo mùsùlùmí nàìjíríà torí náà ẹ̀kọ́ kejì nìyẹn o ẹ lọ gbààwẹ̀ ẹ lọ ṣe ọdún kò sí lẹ́nu tání kò sí lẹ́nu àfa o láti ilẹ̀ bó ti rí nù kò sí lẹ́nu àfa bá a fa àbárí yóò wá sọ fún kẹ́mi aláṣẹ aláṣẹ mùsùlùmí yóò wá kéde kò ní èdè kálàṣẹ orí bọ́bá ti trọ́ọ̀tì àfa àbá nàbẹ̀ ti trọ́ọ̀tì Ibn Umar radiyallahu anhu àwọn nǹkan wọ̀nyí ó clear púpọ̀ aláì ó clear púpọ̀ nínú síra àti nínú experience nàìjíríà ní gbogbo nítorí tí ojú mi tó ni o mo mọ bí wọn ti organize oṣù rírí ní kíni ní nàìjíríà o kò sígbẹ́ nìkan ẹnìkan kan wí tó wo o ẹnì kọ̀mìtì tó pé ẹ máa wo nǹkan gbogbo ẹlòmíín wàhálà àjọ máa dálẹ̀ yìí nísìnyí ńgbà ṣàbánu bá dé náà ni ó tó máa wá oṣù yóò sì máa tẹ ìsáàbì ni o kò mọ gbà tí mo ara mu wọlé o kò wádìí gbà sọfàrù wọlé o àwọn kọmitì yìí oṣooṣù láti bẹ̀rẹ̀ ọdún làwọn ti ń wá kalẹ̀ kọ́mọ bá dàrú ọlọ́run kọ́mọ sá san ẹlẹ́sàn gbogbo ẹ́bírì oṣù kọ̀ọ̀kan ni wọ́n ń kéde pé tọ́ àròsù àrímọ̀ o alimuharram ari o àrí sọfàrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ẹjọ́ dàrú máa wọn lọ́wọ́ bí wọ́n ti ń ṣe ní Saudi náà nù bí wọ́n ti ń ṣe ní Egypt náà nù torí náà gbé ọ̀rọ̀ oṣù oṣù tó iṣẹ́ ń ṣe pé ó ṣe ìwọ mùsùlùmí lónìí twenty nine ṣàbá òun ni bọ́ bá ń lè wá oṣù wọn náà ṣẹ̀gbẹ́ mi ó mọ̀ ṣe o ọba wọn wá oṣù o bọ́ba ti rí má tẹ́kìtì àwọn èèyàn o <laughs> má má sẹ́ndì wọ́tsáàpù má lórí fesibúùkù o ọ wá aláṣẹ mùsùlùmí bí ọba ń gbé ta orí oríṣo bọ́ba trọ́ọ̀sì rẹ yóò wí fáwọn tó tún yẹ táwọn náà má kéde ọwọ́ ajáde láti ẹnu ẹni tí ọlọ́ọ̀tì sí ti ń jẹ́sìn nìyẹn ẹ̀sìn tó létò púpọ̀ ní Islam tọ́ ẹ jẹ́ kí n fi kíní kan kún un nínú àwọn tí wọ́n gbé kínní ìlú pé àṣà máa kéde àwẹ̀ kalẹ̀ kọsẹ̀ kan kọsẹ̀ méjì tí ò bá nǹkan kan mú nínú ṣẹ̀ríà àdúrà kò bá nǹkan kan bá ṣẹ̀ríà wọn rárá. nínú àwọn tí wọ́n gbé kínní ìlú mo rí kílípù ẹnìkan láìpẹ́ yìí mo wá fẹ́ bìlíìbù pé bóyá innocently bóyá ń ṣe mistake ni bí bá ti ń ṣe mistake kakọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kò léèbù nù wàláì mo gbà mo wo kílípù ẹ̀ mọ́ná ah, bóyá ní ìyá ọ̀mọ́ ni. torí nu tíra tó sí tó ní kọ́mọ̀ kọ́ máa bá wọn kà tíra náà ní sọ fún un pé tó ń wíyẹ ọ kọ̀sọ́ náà ń bẹ̀ wọ́n. wàláì làwọn kílípù díẹ̀ báyìí náà ní àwọn èèyàn fún mi wò ọlọmọ ọmọ kàdíra òní wọn sọ ń bẹ pé àwọn àfa kan mélòó gbogbo àwọn àfọ ọhún náà láti jọ wọn jẹ ń gbé wọn tó mẹ́wàá bẹ́ẹ̀ ni àwọn àbá tó ní ẹ lọ wúra wẹ fi mú oṣù láti jọ wọn ti ń wí nínú tíra àwọn òpè mélòó òpè mẹ́wàá òṣìṣẹ kankan nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin nínú àwọn òbí báwọn nǹkan takò làwọn ntí awí làwọn wí pé ẹ lọ wá kínní ẹ lọ wó sùn but mistake tí mo ní mo rò pé jẹ ní mistake lẹ́yìn ìṣe ọmọ náà wàá kà pé àwọn àfáà kan ní. ẹni ọba ọ̀dà ọyẹ lè fi èyí aka àti wòrà wá ṣe kíní ń wo oṣù gbèmọ ń yà lámù wú fẹni ọba mọ òun náà sì ní wọn máa kà bẹ́ẹ̀ gẹ́gẹ́ rí wọn wọn ní fẹẹ pa tó bá mọ kí làwọn yìí ń wí lọ tún jọra àwọn tí ibn Qutayba rahimahumullah àtàwọn díẹ̀ nínú wọn náà làwọn afáàfó wí níta wọn ń wí náà nù pé ìwọ́n tó ọba mọ ìsáábì nílé ààrẹ o lè fi ìsáábì o lè fi gbà àwẹ̀ tí o bá rí kíni tó o rúṣù kò sẹ́nìkan tó sọ pé ọ̀sọ́ di ń tọ́ máa kéde fún gbogbo mi wàláì àwọn inú tíra tóun náà gbé lọ́wọ́ sẹ́ẹ́ wọn kọ síbẹ̀ wọn náà ní tó ń kà báyìí pé wọ́n ní lìmáyà alámùwẹ́ ni ọba mọ̀ ní táwọn ń wí náà nù. ya nígbà tí wọ́n mọ nǹkan kan ń kọ́ máa dọ̀ràn sí ọlọ́run já ó dé mi lójú páwẹ̀ ń bẹ fún rẹ nínú ilé ààrẹ àbí nínú fámìlì rẹ kò lè wí pé a ìwọ́n mọ ìsáàbì ó lè ìmpóòsì ìsáàbì láwa tá a mọ̀ lórí o olùwọ̀ bẹ́ẹ̀ o olùwọ̀ bẹ́ẹ̀ olùwọ̀ máa fi ìsáàbì sí lọ́rùn mo fi ní bóyá jẹ new mistake ìgbẹ́ nu tíra tí wọ́n náà gbé lọ́wọ́ sẹ́ pé ẹ̀yin ọba ṣe kí ni <laughs> ẹ̀yin ọba mà kò sí ẹni tó sọ pé kẹ́nìkan máa fi sábì kéde àwẹ̀ kalẹ̀ ọkọ̀sẹ̀ ọkọ̀sẹ̀ méjì ẹ̀ lọ tún tíra wò kódà àwọn díẹ̀ tí mo lọ́wọ́ á wí náà mo dákọ̀ méjì nu wọn nísìn alimami afa ni wọn o mọ̀tọ́rọ̀ ibn abdullah kò sáfà tí o lè ṣe mistake الإمام ابن قتيبة رحمه الله الإمام الباجي نعم عبافا مالك نيو سورة فا سعودي لليو الإمام الباجي ني وإجماع السلف الصالح حجة عليهم وإجماع السلف الصالح حجة عليهم njẹ rídì mọ̀tọ́ra fún wíwọ̀n njẹ bí kò tẹ́ bá wí àtàwọn péréte tó wí ni alimami bá jí ìjìmáwò àwọn tó ṣáájú wọn náà àwọn sọ̀hábí àtàwọn tábì àtàwọn ìmáàmù ìmáàmù ọ̀bọ̀rin táwọn yìí wọn ó jà ní ìsànà pọ́rìtì over them ẹ má ẹ má ka ọ̀rọ̀ ẹ ka ọ̀rọ̀ wọn pé ṣe mistake ni àwọn péréte tí wọ́n tó ọba mọ ìsábí lọ́ọ́ lò fún fún rẹ̀ alimami abuluwalidi nàbà ní kìlọ̀ ọkọ̀ abuluwalidi albaji alandalusi oníwà ìjìmáàrú asálàfì asọ́lìhì hujjatun alayhim àwọn tó ṣáájú wọn wọn ti panu pọ̀ lórí ẹ ẹ má rí okun rẹ̀ má nítorí jẹ́ ìjìmáwò nínú kéwú àwọn sọ̀hábà ti panu pọ̀ àwọn táàbì panu pọ̀ torí náà ìjìmá salafi salih hujjatun alayhi kọ́lẹ̀ yìí táwọn náà wí òun ọ̀rọ̀ jù à ń tẹ̀lé àwọn òwe jẹ́yìn yìí lónìí o ọba dàlìkì àmọ́ mùsọ̀rọ̀fọ̀ takò ní o ebínú kò tẹ́ bọ́ pẹ́ parọ́ mọ́ òun ní o àwọn òbí ẹ máa fi kéde o fún rẹ o lọ́ọ́ lò èyí òun náà tún wá ṣe kí ni ọ̀rọ̀ jù àmọ́ mo rò pé ńgbègbò náà ní tó ń ka jáde yìí sẹ́mu pé ká fún un ní excuse ìbọ́yá the new mistake ọ̀sẹ̀ tí ò lè ṣe mistake àmọ́ kóun náà ọmọ lò fẹ́ ẹnu ọlọ́mọba ni ọgbọ́n dáhùn yìí ẹ̀jẹ̀ ọgbọ́n ọ̀tún tíra yẹn yẹ̀ wò. èkejì nínú tí mo rò pé àwọn èèyàn ṣe genuine lè genuine mistake ìgbẹ́ kọ́ra ìtàn kéde ìtàn kéde ní ilẹ̀ Yorùbá yìí náà ẹ bá wo kàlẹ́ndà tó jáde ń kọ́ tọ́rì náà ẹ bá wo kàlẹ́ndà tó jáde ń Saudi náà bákan náà ló wí. ìyún náà níbi ká tanná sí o tẹ̀rí ntẹ̀yìn ọba mọ̀ kọ́ wájú o alihamudulilayi ọlọ́run lẹ́nu gbé Saudi o for close to twenty years mo máa ṣe wọn mo máa ń tí wọ́n ń ṣe bí ààyè kan ńgbà wa náà kọ́ dé Saudi ọ̀fẹ́ dààmú làákà ìtura náà kàlẹ́ndà ti wà ńlẹ̀ kọ́lá àwọn ti tẹ̀tọ̀ ọdún tí ń bọ̀ kalẹ̀ <laughs> àmọ́ àwọn ìfọ́lù rẹ̀ ń bí ẹ̀sìn wọ́n sọ fún yín ni pé bẹ̀rù ya ẹ̀sìn pẹ̀lú tá bá rí ni o àmọ́ kàlẹ́ndà lílì ìdára for administrative purposes. Nyọ̀n tí mo kọ́ ẹ̀sìn ẹnìkan gbà táwa náà sọ fẹ́ kọ́ dààmú àwa náà lọ́mọ kí wúlò àwọn ní Saudi Arabia ah, èmi àti ṣe kàlẹ́ndà kalẹ̀ kí látún máa dúró de wọ́n rí wọ́n nínú sọmọ tó máa kàlẹ́ndà ni pé administratively ẹwọ example tẹ́ni ẹ fún mi ọlọ́ọ̀rẹ́ nìkan nísìnyí doctor fẹ́ fún ọ lápọ́ìntmẹ́ǹt doctor fún àwọn kan lápọ́ìntmẹ́ǹt monday yóò fún àwọn kan ní tuesday yóò fún àwọn kan ní wednesday yóò sì fún ọ lápọ́ìntmẹ́ǹt bóyá oṣù kan sísìn àbọ̀sẹ̀ mẹ́ta sísìn láwọn sípò ńláńlá ó ní ṣé kí gbogbo wọn á máa lọ dúró do ṣùgbọ́n tó mọjọ́ táwọn wà á ọ̀sìpìtù ní tíjọba Saudi ń ṣe wọn ìyẹn gbọ́ wọn yé tíjọba kọ́tọ̀rù ń ṣe wọn. ó ní wọ́n gbọ́dọ̀ ní kàlẹ́ndà àwọn kalẹ̀ and tọ́ba sì di pé gbogbo ẹ̀ làwa witness ń gbọ́ kàlẹ́ndà bá forí sọ rúyà wọ́n pa kàlẹ́ndà kìíní o rúyà ni tí wọ́n ṣe kí ni tí wọ́n rí ọba ti dọ̀rọ̀ ẹ̀ obìnrin ọba gbé sàwùdí ẹ lọ bí ẹ náà láwọn ọmọ kéwù tí wọ́n gbé sàwùdí bíi tiwa náà ọ̀tọ̀ ní tẹ̀kúyìn ọ̀tọ̀ ní kàlẹ́ndà wọ́n yóò fi kàlẹ́ndà sẹ́sìn sàwùdí bẹ́ẹ̀ kí n ṣe yìí o wọ́n yóò fi kàlẹ́ndà sẹ́sìn kọ́tọ̀ o wọ́n yóò fi sẹ́sìn ní Egypt o àmọ́ wọ́n nídìí kàlẹ́ndà láti organize life wọn yóò sì ta ko ṣẹ̀ríà again àwa tá à ń kẹ́kọ̀ọ́ ń gbà wọn náà a ti mọ̀ gbà tí session wọ́ bẹ̀rẹ̀ academic session wọ́ bẹ̀rẹ̀ a ti mọ̀ gbà tí ó sì kejì yọ parí níbi títà ojú wa organize dé ní education sector wọn a máa ní kàlẹ́ndà ọdún márùn-ún kalẹ̀ nígbà wọn strike <laughs> tọ́ mọ̀ gbà tí ọ wọlé lọ́dún yìí tọdún jẹ́ ń bọ̀ tọdún jẹ́ ọ tẹ̀lé from primary school to university bẹ́ẹ̀ nígbà táwa wà ń bẹ̀rù kí ni wọ́n èsè yìí tí wọ́n èsè máa dúró de bàbá rúṣù wọn ò lè dúró de oṣù wọn tó ṣèyí wọn gbọ́dọ̀ ní kíni torí náà jẹ̀míúlẹ̀ ìwọ tó o bá ń ṣe mistake yẹn náà ní ìbáwọn Saudi náà ṣe kàlẹ́ndà kalẹ̀ àwọn ṣe é for administrative purpose wọn èé lò ó bá dọ̀rọ̀ ẹ̀sìn o ẹ lọ wádìí dáadáa o wọn kì í lò fi gbààwẹ̀ o wọn èé lo kàlẹ́ndà fi sọdún o wọn èé lo kàlẹ́ndà fi gáràfá o. wọ́n kéde bí wọn ti kéde àwọn olórí tiwa nàìjíríà ti kéde náà pé ẹ lọ wá oṣù lálẹ́ ẹjọ́ báyìí. tọ́ ìgbélé ìta wí náà ọlọ́run kò jọ ọwọ́ wọn létí. ẹ torí nta ń ṣe nàìjíríà yìí ó kù díẹ̀ káàtó pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá yìí o ọlọ́run ti fi mà fún nàìjíríà tilẹ̀ yorùbá lé kọjá ara àwọn yìí. ọlọ́run fi mọ̀ pọ́n wa lè jù ká máa fi tíọ́rà kà ká máa dọ́dú tíọ́rà bolẹ̀ kọ́dà. ẹni tí ń kulẹ̀ ń kéde tí ń dúró di ọkọ̀ọ̀sẹ̀ kan káàrò tó dé ẹbí pé èsì tó kéde ti twenty twenty seven kalẹ̀ fún wa ṣé ní ìyàtọ̀ rẹ̀ ọba yìí pé a mọ̀ wọ́n kalẹ̀ yìí kò ní ìdí kéèyàn ó kéwu kó tó mọ̀ yín pẹ̀lú àwọn tó mọ̀ ju ó ń kéwu lọ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan ní falaki ní astronomy àwọn mọ̀gbà wọn ó bi oṣù wọn mọ̀gbà wọn gbẹ làwọn yan sáyẹ́ǹsì lọ́wọ́ àfẹ́sẹ̀ inú kíwulẹ̀ ti kéyìn ẹ lè bọ́bá ẹgbẹ́ yìí táwọn máa kí láìsẹ̀ máa dúró de ọkọ̀ ṣẹ̀ka ọkọ̀ ṣẹ̀ méjì ẹ̀kéde twenty twenty seven kalẹ̀ ẹ̀kéde twenty twenty eight kalẹ̀ ẹ̀yin náà bá rò báwọn yẹn mọ̀ pé n tẹ́ ẹ̀ ṣe ọ̀ bá mu ọ̀ bá mu tọ́ abẹ́lẹ́ subhanahu wa ta'ala gbòòrò tí kò wá wá kù sí ọlọmọsá tún wá sí àmọ́ ẹ dákun agídí ọ̀ràn kankan ní ọ̀sìn nǹkan alùpùpù lọ́ọ̀rọ̀ gbọ̀ngàn gbáyé sí lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ sí tiẹ̀ nìkan tó ọ rú wá tún wo ti àwọn tó ń kó sẹ́rú sọ́run sọ̀rọ̀ àwọn kan bẹ nísìnyí kọ́lá bí wọ́n bá ní wọ́n gbàwẹ̀ lọ́la wọ́n gbà bí wọ́n bá sì ní ó di kan káwé tó dé táwọn ó sèlú wọ́n wá dá àṣẹ ọlọ́run pé òun ló wí ló wí ẹ̀yin náà jìyà tìyín o wọ́tọ́wọ́ náà bá gbọ́ ẹ pé ànábì ní látàṣúmú àṣẹni ànábì náà gbọ́dọ̀ gba àwẹ̀ hátátárọ̀ o títí tẹ́ fi rọ́ṣù wàlá tó fèrú ẹ gbọ́dọ̀ sínú o hátátárọ̀ o títí tẹ́ fi lẹ́gínní títí tẹ́ fi rọ́ṣù fa ingumma aleikum bẹ́ẹ̀ bá wá rí oṣù. ẹ̀dá kan ń jò tó ní róṣù ṣé ó ku ọ̀sẹ̀ méjì lèèyàn ti gbé mi róṣù ọkọ̀ lálà nẹ́bì yìí that's another point sallallahu alaihi wasallam ọ̀nà mẹ́ta la máa fi gba rosu ẹnìkan ní tó ọ̀nà mẹ́ta gbé inú kárí oṣù àbí kó pé ọgbọ̀n àbí kéèyàn ó sì wá ni o ọ̀nà kan náà lànàbí ní abẹ́wò sùn ọ̀nà mélòó mo pè é jàmọ́ ọ̀nà kan àṣẹ̀ni láàtà súnmú àtàtàrọ̀ ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ àbí tẹ́ ẹ bá rí sẹ́rí gbogbo àwọn ọ̀nà yòókù spare part ni wọ́n tẹ́ mọ jẹ́ ń pè spare part pé lélẹ̀ yìí bá bàjẹ́ táyà mọ́tò ẹsẹ̀ rẹ ẹ́ àbí kìnnìkan nu mọ́tò tó wà máa wá pé wò láì rọ́pò ẹ̀ ẹ̀ má dàrú ọ̀nà kan náà lànà ní ẹ̀bùn oṣù àwẹ̀ òní kẹ wá kẹ ẹ ṣe kí ni kẹ ẹ rí ànábì níbẹ̀ bá wá rí èyí ń ló tó kan àlẹ́ ẹ̀dá ẹ̀ka kó pé la pé mo fẹ́ kà sí ń takọ̀ àtànẹ́bì gbọ́dọ̀ máa fi sáàbì wá oṣù kalẹ̀ kan ọ̀sẹ̀ méjì kọ́ máa wá pé ọ̀nà mẹ́ta rárá o ọ̀nà kan péré lọ́lọ́run àtànẹ́bí ní kọ́ gbà wá oṣù àmọ́ bí ọba wa pọ́síbù níjẹ́ olóòótọ́ mọ̀ pé kò sí kíni kò pọ́síbù oníjọ́ tó bá yẹ kẹ́ ẹ rí tẹ́ ẹ wá ṣe kíni tẹ́ ẹ rí mo fi ní it's unfortunate ọlọ́run ti pọ́nlẹ̀ yorùbá lé kọjá rú àsìkéwú gbọ́ àsìkéwú tú báyìí kọlọ́nkọ́ máa ta sàmànà wa o gbogbo ẹni tí ń ṣe àṣìṣe àgbẹ̀lọ́ ọlọ́mọṣá fọ̀nàmọ́ wa ọlọ́mọdé ọ̀dà àgùnmá wa náà lọ́wọ́ àwọn aláṣẹ wa la fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtúnbẹ̀lọ́ fún wa ọlọ́run ti tọ́ wọn sọ́nà délé yìí o ẹ̀yọ́ bá sábò sí wọn ló kù ọlọ́run kò máa tọ́ wọn sọ́nà sí ní gbogbo èyí kù ọ̀nà tí wọ́n máa fi darí wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa Sultan Sokoto òbí lórí bàbá wa emir ìlú Ìlọrin táwa wà yìí gbogbo àwọn lọ́ba lọ́ba lọ́ba gbogbo ìlú nàìjíríà ọlọ́run máa ṣàmàlà yín o bó ti kọ́ yín máa ṣe wàláyé ọlọ́run kọ́ yín máa ṣe ẹ ti gbìyànjú níbi ọ̀rọ̀ tó lóṣù yìí ẹ̀yin ọba alágbẹ̀ńdà míì ní kó kéde fáyé ẹ ti gbìyànjú ọlọ́run tó máa wá kọ́ yín máa ṣe sí àtàwa náà o وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياك